قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم الحمد لله الذي هدانا إلى سنة رسول الله صلى الله عليه وسلم والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه أجمعين إن خير الكلام كلام الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún ọlọ́run ọba wa ọba Allah ọba tí ó ṣà wá lọ́kọ̀ọ̀kan tó mú wa kú nínú bídíà ọlọ́run ọba Allah wá jù wá sínú súnà nàbùwà Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run mú wa kú nínú òkùnkùn ọlọ́run fi wá sínú mọ́lẹ̀ kí ni wọ́n pè ní mọ́lẹ̀ òun náà ni ìmọ̀ọ́sìn ọlọ́run bí ó ṣe wá nínú alukoran àtàdísì ọba tó ṣe bẹ́ẹ̀ fẹ́ ní kọ̀ọ̀kan wa àpàdà síbú àpàdà sígbà kọlọ́mọdé àmà o gbogbo ìtọ́lọ́sẹ fún wa alábàlá súnà adúpẹ́ fọlọ́wọn ọba ọlọ́mọdé àrífà sẹ́yìn kọ́sàlékún ìmúdúróṣinṣin wa àwọn abẹ́lẹ́ wọn fún gbogbo àwọn tí ó ti yẹ kọ́lọ́mọsáàjì ó yá wọn náà kọ́lọ́mọba aláàkọ́bá kábídíà kó lójú wọn kọ́ba tàmálẹ̀ súnà sí wọn kọ́lọ́mọba aláàkọ́wá sí gbogbo ní olóríire anú ọlọ́run ìtì ọlọ́run kọ́bá òjíṣẹ́ ọlọ́run anábíwá Muhammad kọ́bá gbogbo àwọn ará lera àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáa jù nínú ọ̀rọ̀ tí yẹn máa ń jòkó gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an ojú ọ̀nà tó dáa tó yẹn máa ń tọ̀ lérí gbogbo tó yẹn bá fẹ́ ṣe òun náà ni ojú ọ̀nà sunna anábíwá Muhammad sallallahu alayhi wa sallam ẹ̀wárí tí wọ́n bá dálẹ̀ tí wọ́n pè lẹ́sìn lásìkò anábì wọn ṣe anábì ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ ọlọ́run sọ sínú koran àdìsí ọ̀pàṣẹ wọn èpè lẹ́sìn bídíà ni wọ́n máa ń pè é bídíà ànábìlà nù ni èèyàn ní wàá wo kóánù àfikọ́lọ́ lè gbẹ̀sán nínú náà ọlọ́run lànàbì fi ni gbogbo bídíà pátá nù ni gbogbo àánú kullu bid'atin dalalah wa kullu dalalatin fin nar gbogbo ẹni tó bá wà wo kóánù tó fi tànábìlẹ̀ tí ń ṣe míì wọ́n ní ọ̀nà gbẹ̀sán tó bá kò láyé wọ́n ní iná ọlọ́run lẹ̀sán rẹ̀ ẹnì kọ̀ọ̀kan ọlọ́mọṣẹ́wá lọ́mọ náà àwọn tó ń bẹnu bídíà náà ọba mọ́sá fà wọ́n yọ àwọn tá a ti ṣe é rí ọlọ́mọdé á ṣe àwọn tá a ti ṣe ta tuntun bá ọlọ́mọdé á tún padà sí rí rẹ̀ ọlágbára ọlọ́wọ́n ọba wa níta afẹ́fẹ́ bá ní sọ̀rọ̀ láàárọ̀ yìí òun náà ni bìdàáyàtú al-ihtifali bilmawlid an-nabawi sallallahu alayhi wa sallam al-ihtifalu bilmawlid an-nabawi bid'atun islam ọjọ́ bí ànábì tí wọ́n máa ń pè ní mòlódì ó gbajúmọ̀ káàkiri àgbáyé ọjọ́ bí ànábì wa Muhammad sallallahu alaihi wasallam àdádálẹ̀ ni nínú Islam kò sí nínú ẹ̀sìn tí ọlọ́run fi rán ànábì wa Muhammad sallallahu alaihi wasallam sọmọ pé ọlọ́run bá ọ̀rọ̀ ànábì sí wa ó ní ká máa ṣe àsàlátù fún ànábì sallallahu alayhi wa sallam a'udhu billahi minash shaitani rajim ọlọ́wọ́n bá ní inna allaha wa malaikatahu yusalluna ala an-nabi ọlọ́wọ́n bá ní èmi ọlọ́wọ́n bá àtàwọn màláíkà à ń ṣe àsàlátù fún wa Muhammad ọlọ́run ló sọ ọlọ́run ní gbogbo ẹlùgbàgbọ́ òdodo sọ́lù alayhi ẹ̀yin náà máa sàtàlátù fànàbí wàsàlímù taslima ẹ máa tọrọ ìkẹ́ àti ọlá fún àṣẹwá látọ̀dọ̀ ọlọ́run wípé ànábì sọ fún wa wípé ọlọ́run ọba ní ká máa sàtàlátù fún ìjẹ́ ànábì sọ fún wa wípé ọlọ́run ọba ní ká máa ṣe mòlúdì fún ìjẹ́ ànábì gan fún rárá rẹ̀ sọ ṣe mòlúdì fún rẹ̀ tó bá ṣe mòlúdì fún rẹ̀ níbo ló ti ṣe àwọn mélòó ló wà ń bẹ̀ ìjà àwọn sàhábà wọ́n ṣe mọ̀lúdì lẹ́yìn ànábì wa muhammad sallallahu alaihi wa sallam ìjẹ́ mọ̀lúdì ń bẹ ní ẹ̀sìn tọ́lọ́run fẹ́ràn ànábì láì ní máa pẹ̀pẹ́ mọ́ ẹ̀yọ́ máa yá mi láì ní máa pẹ̀pẹ́ láì ní máa tijú láì ní máa wo bí ee eh, bóun làwọn yẹn ṣe pọ̀ ń bẹ̀ tó láì ní figbá kan bọ̀ kan nú mọ̀lúdì ànábì ayẹyẹ mọ̀lúdì ànábì ìmọ̀ọ́sẹ mọ́lídì ànábì ọjọ́ bí ànábì ká máa ṣe ayẹyẹ rẹ̀ lọ́dọọdún lẹ́yìn sàfílì islam islam èyí táwọn ń ṣe yìí tá ànábì mú wáyé kò sí mbẹ́ o bí mo ṣe sọ́n òdodo ẹyọ kan tó wà lérí mọ̀lúdì náà sẹ́rí gbogbo nǹkan mí tẹ́yìn bá tún gbọ́ lẹ́yìn èyí tí mo sọ yìí àdáparọ́ sínú ẹ̀sìn ni ìbáàjẹ́ lárúbáwá ní bá ń sọ ìbáàjẹ́ yorùbáwá ní bá ń sọ ìbá jẹ́ àáfàá ní bá ń wí ìbá àjọ ọmọ kéwú ní bá ń wí àwọn èèyàn bá pọ̀ ń bẹ́ẹ̀ wọ́n ń ṣe ń tán rí ni o kò sí ládàá kankan lérí ẹ̀ khalaqana Allahu li ghayatin ay li tahqiq al-ibada gbogbo apáta kò sẹ́nì kankan tá a mọ̀ pé nítorí ẹ̀sìn lọ́lọ́run sì dá wa nítorí Islam ó sì rán ànábì sí wa sallallahu alaihi wasallam li yubayyina al-islam ká ànábì wa sàlàyé islam tọ́lọ̀ fẹ́ ránṣẹ́ sí wa li yubayyina al-ibada ẹ̀sìn tọ́lọ̀ ní a ṣe ọlọ́gbé anábì dìde pé ká anábì ọwá sàlàyé wákọ̀dí bá lága rìsàlà gbogbo mẹ́sẹ̀jì tí ọlọ́run fẹ́ràn anábì pátá gbogbo ẹ̀ pátá ìlà anábì jíṣẹ́ ọ sàlàyé fún wa wà á dalẹ̀ àmánàta gbogbo tọ́lọ́run bá aláà fún ipe gbà sọ fáwọn ẹrú mi Kama bá wọná ọlọ́run bá mi ṣàlàyé fún wọn kán lè bá wà lìjánà gbogbo ẹ̀ lànàbí ṣàlàyé kó tó lọ àwa tu gbogbo ẹ̀ pátápátá gbogbo tá ànàbí ṣàlàyé àrí àdìsí ẹyọ kan àdìsí ẹyọ kan péré tí ń sọ̀rọ̀ lérí pé ẹ máa ṣe mọ̀lódì Rasul sallallahu alaihi wasallam kánábìrì tó lọ láàárọ̀ ọjọ́ kan ànábì bẹ̀rẹ̀ sí ṣe wá sí fáwọn sàhábà ànábì ń bomi lójú àwọn sàhábà náà sunkún ànábì sunkún àwọn sàhábà náà sunkún taraktukum ala albayda ànábì ní èmi ń lọ èmi fi yín lẹ̀ èmi ti fi yín lẹ̀ báyìí o lérí ojú ọ̀nà tọ́tọ́ lérí ojú ọ̀nà tọ́tọ́ ojú ọ̀nà tó kílíà albayda tó kílíà kò sí nǹkan kan sọ́dàrú ń mbẹ kò sí kankan tí ò yẹ yín ha layluha ha kọ́lọ̀ ha ọ̀yàtọ̀ lọ́sàn-án kọ́lọ̀ rẹ̀ ọ̀yàtọ̀ lóru ètò wọn ni kí n ṣàlàyé fún yín mo ti ṣàlàyé gbogbo ẹ̀ ó sì kílíà ànábì ṣàlàyé bẹ́ẹ̀ ànábì ní la yazigu anha èyí tí mo mú wá dọ́lọ́run fẹ́ràn mi sí yín ẹnìkan ò ní yẹsẹ̀ kó ń bẹ̀ kọ́ máa ṣe ẹni tó fẹ́ parun ilẹ̀ ahalik àbẹ̀yẹn tó fẹ́ ṣe wàhálà tí ò ní jẹ́ anábìlà fẹ́ni tó fẹ́ ṣe báàdà tí ò ní gba aládàá lọ. níta anábìlà sọ fún wa ni pé ẹ̀dí olórí súnà ẹ̀dí olórí súnà nínú gbogbo àdíìsì tí wọ́n pè ní súnà bó ṣe pọ̀ tó yẹn wọ́n ní kò sí àdíìsì ẹyọ kan tí ń sọ̀rọ̀ lérí pé ká máa ṣayẹyẹ ọjọ́ bíi ànábì àbí bí yọba máa àbí bẹ́ẹ̀ bá máa lọ irọ́ lọ́rùn fáwọn tí ò kéwú ṣùgbọ́n àwọn tí ò kéwú tí wọ́n gbọ́ lárúbáwá èyí lè máa ní iná láwọn aláìkáta o yíṣọ lúná alà nàbí ọlọ́run ní káṣà sàlátù fà nàbí àkílà ń ṣe bí mòlúdì ibi tá ń ṣe náà nìyẹn ọ̀n lọ́rùn nìyẹn ibi mòlúdì ká nàbí ti ní ká máa ṣe àsàlátù a máa sàsàlátù a máa dá ṣe a máa ṣe a máa kírun èèyàn máa dá ṣe lóru yóò wá ní iná láwọn aláìkáta òun ni àyà tó sọ̀pọ̀ ti mọ̀lúdì èyí ni báwọn tí ọ̀dá kan mọ̀ òbí wa sọ́ọ́yá rasulillah sallallahu alaihi wasallam ọ̀rọ̀ mọ̀lúdì kò yẹ kó máa yà wá lẹ́nu láwùjọ wa nínú àwọn àsọ́lẹ̀ anabi sallam anáwó akbara bí uqu'i al-ikhtilafat anábì ti sàlàyé pé bí bá ti lọ tán èmi tí wọ́n fẹ́ sùn àti bá ti kún ní ẹ̀sìn tí mo ti lọ sọ́dọ̀ ọlọ́run ọba mi tí ń sí láyé pẹ̀lú yín mọ́ ẹ máa rí àwọn ìyapa oríṣiríṣi nínú ẹ̀sìn wa àṣetáni sọmọ pé ìwé kú bọ̀tà ànábì máa ń kú àṣetáni náà padà kú mẹ́rin ayé o àmọ́ oníkọ́lọ́ ń fọ̀ mí tòun lẹ̀ kí ilé ayé fi parẹ́ ọlọ́run gbọ́ ṣe nígbà tí ànábì sàṣálà tó ti jáde láyé àṣetáni ọbẹ̀rẹ̀ sí ṣe kíni ọbẹ̀rẹ̀ sí baṣẹ́ jẹ́ lára àwọn èèyàn yín tí yí àwọn èèyàn yìí pé eléyìí tá ànábì ṣe ẹ ṣe o eléyìí ni kẹ́ máa ṣe kíni kẹ́ máa ṣe ànábì ni ti bá lọ tán innahu man ya'ish minkum gbogbo ẹni tẹ́mẹ̀rẹ̀ bá gùn nínú yín man ya'ish minkum ba'di lẹ́yìn ìgbà tí ma ti lọ́tàn ni o fasayara ikhtilafan kathira anábì ni ẹ máa rí àwọn ìyapa tí ó pọ̀ nínú ẹ̀sìn yóò pọ̀ gan kathira nínú mọ́sálásí kan àwọn jẹ́mọ́ sì mọ̀ lọ lọ́tọ̀ọ̀tọ̀ kùrán sì ń bẹ mọ́sálásí àdìsí ń bẹ mọ́sálásí anábì ni ìyapa yóò pọ̀ débi pé nímọ̀ yìí tẹ́sí mọ́nú ẹ̀sìn àbá yóò dé yóò dúnúdúnú yóò ní mọ́lúdí anábì ẹ má yà sí wọn ẹ má gbà fún wọn o àwọn alùsùnà wọn má yà ànábì o ẹ̀yin tẹ́ ẹ má yà ànábì lẹ wá mọ̀lúdì yìí ẹni tó sì dákan mà yóò ní ha kí wọn wá má máa ṣe ọjọ́ bíi ànábì àpẹẹrẹ pé yàn má yà ànábì náà ní lóòótọ́ <laughs> wọ́n ti dọ̀rọ̀ rúmọ lọ́wọ́ ni ẹ ẹni bá ní ẹ má ṣe mọ̀lúdì ọ̀tá ànábì ni lónà bá máa rú káàkiri yóò dọ́dọ̀ ìyàwó alóhùn sí àbí káwọn ọmọ yarí mọ́ lọ́wọ́ anábì ni ẹ máa yapa anábì yapọ̀ pọ̀ tí bá ti lọ tán fa aleikum bí sunnati àmọ́ dọ̀wọ́ yín pẹ̀lú sunna tèmi filẹ̀ èyí tèmi filẹ̀ ní kẹ́ẹ̀ṣe èyí tí ń filẹ̀ ẹ má ṣe kíní ẹ má ṣe nínú tá anábì filẹ̀ fún wa jama kò sí ayẹyẹ mọ̀lúdì mẹ́ ká máa ṣe bẹ́ẹ̀ dè fún anábì wa Muhammad sallallahu alayhi wa sallam anábì filẹ̀ fún wa anábì ṣe ànábì ọ̀sọ̀rọ̀ lérí ẹ̀ pé ẹ má ṣe àwọn tí wọ́n dálẹ̀ wọ́n dálẹ̀ fúnra ara wọn pẹ̀lú àpẹkọ ṣetán ni èyí tá a fẹ́ fìdí ẹ̀ múlẹ̀ láàárọ̀ yìí kí gbogbo ayé ọmọ gbọ́ àti gbogbo àfà àti gbogbo mùdírùn àti gbogbo àmàrọ́ kìsì islamiyà gbogbo àwọn tórókù sófìyà àwọn lásàlátù àwọn lásàlátù gbogbo àwọn tí wọ́n ń gbé ayẹyẹ mọ̀lúdì lárugẹ wọ́n máa gbọ́ tí wọ́n bá gbọ́ tẹ́lẹ̀ ìpele ìsàfihàn islam mọ̀lúdì tẹ́ ń sin yẹ kò sí nínú ẹ̀sìn islam tá nábì mú wa láàfin quran wà láàfin hadith ẹ lè nínú alukur'an ẹ lè nínú hadith anábíwa muhammad hatta bada rasul sallam inda salafin umma àwọn sahaba nabi abubakar umar usman ali gbogbo wọn pátá kò sẹ́nìkan tó ṣe mọ̀lúdì annabi wallahi hatta tabi'un hatta tabi'in èdè ni gbogbo àwọn tó tẹ̀lé àwọn sàhábà kò sẹ́nìkan tó ṣe mọ̀lúdì kọ́mọ wá pè lẹ́sìn ìmáàmù mẹ́rẹ̀ẹ̀rin ìmáàmù Máliki ìmáàmù Ṣáfi'í Abu Hanifa ìmáàmù Ahmad bin Ambal gbogbo àwọn al-a'immatul arba'a school of thought wọ́n ní kò sẹ́nìkan kan nù wọn tó ṣe mọ̀lúdì tó sì pèpè lọ síbi mọ̀lúdì al-Awza'i ọ̀sọ̀lẹ́rin mọ̀lúdì Sufyanu Thawri wọn sọ fún wa pé mọ̀lúdì dáa ibùn tèmíyà wọn amẹ́ríkà wa tó bá kí mọ̀lúdì ibn abdulbar àwọn afá gbagba ni alkudama almakidisi gbogbo àwọn afá gbagba pátá tí wọ́n jáfọ́ lọ́hun ẹjí ma fi kún bẹ́ẹ̀ wọ́n jáfọ́ akíní jama wọ́n jáfọ́ lọ́hun òsánì kankan tó sọ fún wa yí pé mọ̀lúdì ànábì ó wà nínú ìtàfi súnmọ́ lọ́hun lèmúrí àtìyà alákọ̀ọ́kọ́ tó jẹ́ àmàbẹ̀ òun náà ni pé lẹ́sà ìbádatan lẹ́yìn ìbádata tawqifiyya ayẹyẹ mọ̀lúdí ọjọ́ bí annabi bẹ́ẹ̀dẹ̀ fánàbà Muhammad sallallahu alaihi wasallam káwá kì í bọnú ẹ̀sìn ipe àfihàn súnmọ́ lọ́wọ́ àgbà aládá lérí ẹ̀ wọ́n ní ẹ̀sìn wa wọ́n gbé kalẹ̀ lérí ẹ̀rí ni o ẹ̀rí lọ́kọ̀ọ́kọ́ rí kó tó máa ṣe ipe ọlọ́run sọ báyìí annabi sọ báyìí lẹ́yìn náà ó tún wá máa retí ibò lànàbì ṣe ṣe ọ̀nà méjèèjì wọ̀ lọ́nà lọ kò sẹ́rì nínú Qur'an kò sẹ́rì nínú hadisi tí wọ́n bá wá lọ ẹ̀rí kan lọ́rùn tí wọ́n parọ́ àwọn abéèrè pé ọ̀dà nígbẹ̀yìn gbọ́ ayé àyè àtàdísì yé sí mòlúdì ipọ́dà nígbà náà bí mo ń gbà wẹ́jọ́ Monday ẹ̀yìn gbọ́ yé sí wípé òun lè rí mòlúdì bóòlù ànábì ṣe ṣe pẹ̀lú àwọn sàhábà bóòlù àwọn sàhábà ṣe ṣe lẹ́yìn ànábì ọlọ́wọ́ sọ ayà kalẹ̀ a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́ bá ní wá aqimus salah ọlọ́wọ́ bá ní ẹmà kírun ọwọ́ kò bá ṣe kírun ànábì wá ní sallu kama ra'aytumuni usalli ẹ wò mí bí n ṣe ń kírun bẹ́ẹ̀ náà ní kẹ́ máa kí walillahi 'ala an-nasi ọlọ́wọ́ bá ní kálọ́ maka kálẹ̀ sí hajj ànábì ní ta'khudhu anni manasikakum bẹ́ẹ̀ ṣe ṣe hajj yín èmi ni kẹ́ wò tíọ́rì ní Quran àtàdísì practical ní sunna anabi Muhammad anabi ní ma practice rẹ̀ fún wa anabi ní mo ṣe kírun ní ẹkí o torí pé ẹ̀lì mà bẹ́ẹ̀ ṣe kí ẹ̀kàn mọ̀pọ́lọ̀ ní kẹ́ ni hajj tèmi bí mo ṣe ṣe ní kẹ́ ṣe ṣe torí pé ọlọ́run kan ní kẹ́ hajj ni ẹ̀mà bẹ́ẹ̀ ṣe ṣe tẹ́wá ní ọlọ́run ní anabi ò ṣe mọ̀lúdì ní bóòlù anabi ṣe ṣe àwọn mélòó wọn wà ń bẹ́ẹ̀ ìjọ monday náà mú ní àbíjọ tuesday àbí weekend torí ànábì ni olùkọ́sẹ̀ ọlọ́run bá ní ká máa kọ́sẹ̀ ànábì wa muhammad sallallahu alaihi wasallam ọlọ́run ní kul in kuntum tuhibbuna allaha fattabi'uni ọlọ́run ní sọ fún wa yí pé tẹ́ bá nífẹ̀ẹ́ ọlọ́run tòótọ́ fattabi'uni èmi muhammad ní kẹtẹ̀lé ní tí n bá ti ṣe lẹ́sìn òun náà ní kẹsẹ̀ ọlọ́run ló bí ká nẹ́bí ọ̀sọ̀ fún wa pé tábà nífẹ̀ẹ́ ọlọ́run ló tọ́ ká máa tẹ̀lé Muhammad ká máa tẹ̀lé Muhammad níbi kíni níbi ọ̀rọ̀ kíni jama ọ̀rọ̀ ẹ̀sìn ayé àyè ọ̀sọ̀ fún wa pé tábà fẹ́ kọ́lé ká kọ́ ọdún létà nẹ́bí kọ́ ọ̀rọ̀ ayé nìyẹn ayé àyè ọ̀sọ̀ fún wa pé tábà fẹ́ wọ bàtà irú bàtà nẹ́bí ni ká ṣe kíni káwọ̀ ọlọ́run ọba Allah subhanahu wa ta'ala kò sọ fún wa wípé ẹnìkan kan yín tẹ́lá fẹ́ gun nǹkan gùn ẹ̀sìn ànábì ní kẹ́ ẹ má gun ẹ má gun plane ẹ má gun mọ́tò ẹ má gun ọ̀kadà ẹ má gun kẹ̀kẹ́ náà fẹ́ràn torí tàbá ti ń bá wọn sọ̀rọ̀ pé ẹ má ṣe mọ̀lúdì mọ́ ipò ànábì ò ṣe wọ́n ní sá ànábì wọ̀ sùn láti jọ ìta àti pariwo yìí nítorí ìjẹkújẹ náà fẹ́ jẹ níbi kíní níbi mọ̀lúdì wọn mọ̀ tán ṣe ó sì yé wọn. ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa àlùbídà àtúnfi dín àdádálẹ̀ nínú ẹ̀sìn lọ́lọ́wọ́ bá aláàní ká mọ̀ dá lẹ́nu ayáyé ọlọ́ni ni ẹ tẹ̀lé tó bá ẹ̀sìn tó bá dọ̀rọ̀ ilé ayé rẹ ẹ sámọ̀tàkù súnà ìwọ̀sọ̀ tó bá wù ọ́ èmi wọ gíní sí ìwọ wọ jàlábíà stọ́ọ̀fù àbí nábì pẹ̀lú yẹn nábì nínú ọ̀rọ̀ ayé àmọ́ àgbọ̀dọ̀ àwọn tó ń ṣe mọ̀lúdí ànábì tẹ́ ń pa àwọn olówó ká máa bọ̀ wá náwó kí ni wọ́n ní ká náwó sí wọ́n ní ká máa náwó sínú ẹ̀sìn wọ́n ní ká máa bọ̀ wá káwọn èèyàn kan jẹ́ káwọn ṣe mọ̀lúdí káwọn lè fi súnmọ́ ọlọ́run gbogbo mùsùlùmí àgbáyé gbọ́dọ̀ gbọ́ yé pé tẹ́wàpẹ̀ nǹkan lẹ́sìn yóò láyà yóò ní àdínsì ànábì ní ó sì kọ́kọ́ ṣe kí ni ní ó kọ́kọ́ ṣe bá ànábì ṣe wá ṣe náà làwọn náà ṣe é al-ibadatu muqtamila qabla mawti an-nabi pápá ń bá rẹ̀ òun náà ni pé ṣẹ̀ṣẹ̀ wá rí mòlúdì tó ń pè lẹ́sìn tí wọ́n lẹ̀ mẹ́sìn àwọn àfa wa wọ́n ní àyà kan náà ni lè yóò fi dá wọn lọ́wọ́ kọ́ fẹ́ni tọ́lọ̀ bá ní yóò túbá ṣẹ́ni ká máa sọ yìí à ń sọ nítorí àwọn tọ́lọ̀ bá fẹ́ lò ní kì í ṣe gbogbo èèyàn tá à ń sọ fún ní ọgbọ́ ànábì náà jíṣẹ́ àbútọ́lìbù ọgbọ́ àbúláàbí ọgbọ́ àyèmọ́yà àwọn tí ọgbọ́ àmọ́ wọn sọ torí àwọn tọ́lọ̀ ń kádàrá pé wọ́n wọnú súnà wọ́n fi mọ̀lúdì ilẹ̀ torí wọn láti ń sọ àsọ nítorí àwọn tó jẹ́ pé ọlọ́run ti kádàrá pé táwọn bá kú nìyẹn àkọlẹ̀ ti wà jama wọ́n ní ọlọ́run sọ áyà kalẹ̀ ní hajjatul wada ajita nabi sigbẹ̀yìn lọ́wọ́ rọ̀lẹ́ ọlọ́run bá ní aliyahuma ọlọ́run bá ní lè ní akimalitulakum dinakum aliyahuma ọlọ́ọ̀bá nílé ní náà ni kò ní dọ̀la ìwọ Muhammad akimalitu lakum dinakum gbogbo ẹ̀sìn tẹ́ẹ̀fì súnmọ́ ọlọ́run ọlọ́run ni mo ti parí ẹ̀ mo ti kọ̀mpilìtì ẹ̀ akimala ẹ́ mo ti wà kọ̀mpilìtẹ̀dì ọlọ́run ni mo ti parí ẹ̀ wa atmamtu alaykum ni'mati mo ti sọ̀dẹ̀ra mi kalẹ̀ lẹ́yìn lérí ẹ̀yìn àlùhùmà Muhammad wa raditu lakumul islam dina ìsìláàmù náà ni mo ṣe lẹ́sìn fún yín kẹ́ ẹ máa fi súnmọ́ lọ́hùn ìyọnu sẹ́sìn mi lẹ́yìn ìsìláàmù ìsìláàmù náà kò dé akimalutu lakum dinakum akimalutu lakum dinakum ọlọ́run ni mo ti parí ìsìláàmù náà fún yín tí wọ́n bá ní wọ́n parí nǹkan kan ìtumọ̀ ẹni pé kò sí mi mọ́ lẹ́yìn ẹ̀ àwọn ni wọ́n ti parí ìsìláàmù káà nábìrì tó jáde láyé ta wá wádìí mòlúdì ta rí pé wọ́n dálẹ̀ lẹ́yìn ọgọ́rùn-ún ọdún mẹ́ta tànàbì ti lọ nígbẹ̀yìn ọgọ́rùn-ún ọdún ẹlẹ́ẹ̀kẹrin òun ni alẹ́ òbèdì yún àwọn jàǹdùkú kan ní wọ́n ń pè bẹ́ẹ̀ àwọn ṣẹ́à wọ́n tún pẹ̀lú àwọn ní alifáàtìmì yún wọ́n láwọn tẹ̀lé fátímọ̀ mànàbì ọ̀daràn ni wọ́n yahudi ni wọ́n àwọn ni wọ́n wò pé ẹ̀jẹ̀ adá ọjọ́ ọ̀bí ànábì lẹ̀ kì í sọjọ́ bí ànábì nìkan ni wọ́n ṣe wọ́n sọjọ́ bí tọ́pọ̀ rẹpẹtẹ wọ́n ṣe ti àwọn àfa wọn wọ́n ṣe tàwọn ṣéwù wọn wọ́n fi tànábì náà kún ni. sallallahu alayhi wa sallam ẹ máa yá mi nínú ẹ̀sìn wa gbogbo wa pátá iná ìdàgbà pé àyà yìí ó wà ní suratul Maida Quran five àyà ẹlẹ́kẹta lọ́lọ́run ti ní òun ti parí ẹ̀sìn kánábì tó lọ èyí tó wá dé lẹ́yìn ọgọ́rùn-ún ọdún kẹta nígbẹ̀yìn ọdún ọlẹ́kẹrin yìí kí láwàá kò òun mòlúdì sẹ́ ká máa ṣayẹyẹ mòlúdì ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹrin nígbẹ̀yìn rẹ̀ iná ló dé ni wọ́n dálẹ̀ ipò kìíní kan bẹ tí wọ́n ń pè ní al-ihtifalu bil mawlid ipò afẹ́ ṣàfùlà afẹ́ ṣayẹyẹ bẹ́ẹ̀dẹ̀ fanabu Muhammad nígbẹ̀yìn ọdún ọgọ́rùn ọdún ẹlẹ́ẹ̀kẹló ẹlẹ́ẹ̀kẹrin òun àtàyà ọlọ́pàpọ̀ ẹ̀yọ́ màá yá mi nílẹ̀ ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kejì tá a fi mọ̀ pé mòlúdì ìsára ẹ̀sìn kí gbogbo àwọn tí wọ́n ṣe kán lè dára wọn lọ́wọ́ kọ́ ká mọ̀ ṣe wàhálà ṣòfò àlẹ́ ìtìfáàlù bìlímọ́lì nàbẹ̀wì bídà á àdáadáalẹ̀ ni ìdí wọn bá dáalẹ̀ lẹ́yìn bàtà nàbí lọ tán kí ni wọ́n ń pè é innovation àrọ́dàrọ́dà ẹ̀sìn àyípẹ́ lẹ́sìn ẹ̀sìn tá nàbí mú wá ti tó wa àyímọ̀yẹ ẹ̀sìn rẹpẹtẹ tó ṣe lóru tá nàbí fílẹ̀ tó fi súnmọ́ lọ́hùn òṣèyẹn mọ́ sàrà ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ àwẹ̀ ń bẹ̀rẹ̀ pẹ́tẹ́ kìyàmù lélẹ̀ àdúrà skar tààrọ̀ tọ̀sán talẹ́ sí gbogbo ìgbà àwọn sí olóore rẹpẹ́tẹ́ àlè sétá ọwọ́ fi sún lálẹ́ ọwọ́ lọ́rẹ̀ mú bẹ́ẹ̀dì lọ́dọ̀ àwọn kèfèrí bídí àpáta ànábì ní ìṣìnà ni ànà ni ẹ wà ra àwọn kan nínú wọn wọn ni lóòótọ́ ànábì ò ṣe àwọn gbà wípé ànábì ò ṣe mọ̀lúdì àmọ́ bídí àtún hasana ni ẹ̀wọ̀n dágbé bídí àtún hasana bídí àtọ́ dáa èyí ni wọ́n kó kòrán jọ lẹ́yìn ànábì sáànábì ló ní wọ́n kó kòrán jọ ẹ̀wọ̀n tá à ń sọ ẹ̀wọ̀n tí ń wí tí wọ́n bá kó jọ bóyá ni wọ́n ṣe kàá. sáwọn yẹn dáadáa dálẹ̀ nìyẹn àbí wọ́n tún ń sìn sí èyí tí wọ́n ń sìn yọ ọlágbàládá lérí ẹ̀ ọlágbàládá lérí ẹ̀ àmọ́ ọ̀wá sọ bí táà nẹ́bi ti ṣe ọ̀máyà ọ̀má ti ṣe wa wọ́n ní bídíà tó dáa ni wọ́n nílò tó ànẹ́bí ò ṣe àmọ́ táà nẹ́bi bá wáyé padà inú ànẹ́bí ó dùn ẹ̀wọ̀ ìbìlísù bí ti ń ya máàpù sí wọn lọ́pọlọ ìbìlísù ṣé kálukú náà máa ṣe tó bá ti rí ipé táà nẹ́bi bá ti wálé ayé inú ànẹ́bí ó dùn sí i irọ́ ẹ̀sìn ò rí bẹ́ẹ̀ ẹ̀sìn ẹ̀ kọ́kọ́ rẹ̀ rí lẹ́yìn ẹ̀rí ẹ̀rí pírátíkà bá anábì ṣe ṣe ẹ̀sẹ̀ wá bẹ̀rẹ̀ kété pé ẹ̀ máa ṣe tán ẹ̀sẹ̀ máa wẹ̀rí fún un. wọ́n ní dọ̀rẹ́ àlà nígbà wọ́n ní bídíà asánà wà pé bídíà anábì ní gbogbo bídíà kúlù bídíà àti dọ̀rẹ́ àlà àti mùkáfẹ́rà àti gẹ́rù mùkáfẹ́rà gbogbo ẹ̀ àlà ni kọ́lọ́ mọ́jà bá wọn ṣe kankan nínú méjèèjì anábì ní àánú ìṣìnà ní bídíà òun wá ní bídíà tó asánà ó ní ìsìnà tó dáa ẹ̀gbọ́n jẹ́ mọ́ àánú tó ṣe kíni àánú tó dáa ṣé yorùbá yẹn ìtàlẹ́ ọba rí ni o àmọ́ gbogbo bídíà àbí òun wá ní bídíà asana ìtumọ̀ ní pé dọ̀lá látò ó ní bídíà tó ni. ànẹ́bùsì ní gbogbo bídà ni ànù ní tí ń sọ fún ọ ní pé ànù tó ṣe kí ni ànù tó dáa bọ́ bá sọ bẹ́ẹ̀ fọmọ primary school ọgbọ́n létí bàbá ìsọkúsọ lẹ́sọ ànù ó tún wá dáa wọ́n ti gbìn kan lánàá kì í dáa mọ́ ló ṣe jẹ́ pé gbogbo tí wọ́n máa ṣe ní mòlúdì yẹn tí wọ́n máa yakọ̀ ẹ̀sìn tí wọ́n máa takùtà ní Muhammad sallallahu alayhi wa sallam ẹni bá ti lọ mòlúdì rí nínú wa àwa ṣe mòlúdì more than twenty years kò sí tọpamọ́ fún wa nínú ọ̀rọ̀ mòlúdì more than twenty years láti ṣe mọ̀lúdì nígbà tá a wá rí súnà táwọn afáà súnà tó wá sákèsí àwa túbá àwa ń pe àwọn tó dúnkù náà sákèsí pé ẹ̀yin náà túbá nítorí pé kò sí nǹkan kan tó dáa nínú mòlúdì téèyàn bá gba súnà téèyàn bá ti gba súnà gbogbo aburú tó wà ní mòlúdì lèyìn mọ̀ sí dáadáa ẹni tó mu omi kọ́ọ̀bù kan tó sì wàá mu tó kú àtẹni tí ó kú sínú omi ẹnìkan mú mi jẹ́ nìkan lọ́wọ́ gbogbo ọ̀pọ̀lọpọ̀ àwọn mòlúdì tí ń parẹ́ wẹ́rẹ́wẹ́rẹ́ yẹn ẹ̀yin ọba mòlúdì tẹ̀bára àwọn mòlúdì tó nípa tẹ́ ìbá jẹ́ lẹ́sìn èyàn kà wọlé rí ipò sí ìtẹ́yìn ṣe tẹ́fẹ́ fi pàdé ọlọ́run kullu ibadatin mubtada'a ghayru maqbula ẹlẹ́ẹ̀kẹta nínú àwọn ọ̀nà tá a fi mọ̀ pé mòlúdì òfò ní fẹ́ni ní máa ń ṣe òfò òfòjọ́ kejì ọjà òun náà ni pé gbogbo wàhálà tí ni bá ṣe lábala mòlúdì ọlọ́run nígbà ànábì ló sọ bẹ́ẹ̀ o torí pé a ti fìdí ẹ̀ múlẹ̀ pé bídíà ni àbí <laughs> ànábì wa ní gbogbo ìbáàdà tó bá ti jẹ́ bídíà gbogbo wàhálà tó bá òkèèyàn ṣe ń bẹ́ẹ̀ ọlọ́run nígbà ọkọ̀ àmàlú one twenty àwọn yóò tún dé sòtẹ́ẹ̀ bàbá olówó yẹn san gbogbo àwọn tó wà lóòótọ́ yẹn ìpè wọn wá sí mọ̀lídìí sí wa wọ́n gbé àpò ráìsì àpò ẹ̀wà àpò gàrí búrẹ́dì àti ti gbóná àwọn yóò daṣọ lọ wọ́n daṣọ lọ bí ẹrù gbogbo ntẹ̀yìn bá ná sí mọ̀lúdì àìsàn ní òfò gbogbo ẹ̀ ànábì lọ sọ bẹ́ẹ̀ wọ́n láfa yẹn wọ́n ní kọ́dà a ah, àti Sudan ló ti wá ogun plane èyí tó fi gba aláda ẹ̀sẹ̀ ni ó gbà tó bá dé pé mòlúdì lọ́wọ́ ṣe àtiwọ́ náà tó ń kó nàìjíríà tó ń lọ sẹ̀nìgà tó ń lè ṣe mòlúdì gbogbo owó tó ń dá tó fi ra tíkẹ́ẹ̀tì owó físà owó fún gbogbo ẹ̀ anábì lọ sọ bẹ́ẹ̀ o adétawá ti pè lẹ́sìn tá àwa ń ṣe wàhálà sí díẹ̀ apàdà wàá rí pé anábì ò ṣe anábì ní mọ̀rìndúdà ọlọ́run ò ní gba ìjọsìn yẹn o ọlọ́run dá padà síyàn anábíwa muhammad sallallahu alaihi wasallam anábí ní mọ́ni amílà amálà ẹni bá ṣiṣẹ́ ìjọsìn kan lẹ́sà alẹ́ amúrúnà ay adelil minna tí ó sí ẹ̀rí fún látọ̀dọ̀ wa lẹ́sà alẹ́ amúrúnà kò sí ẹ̀rí fún kò sí tó gbẹ́sẹ̀ lé àsọ̀rọ̀ kankan nípa ẹ̀ àní kó ṣe ó sì wá ṣe fọwọ́rọ́dùn fọwọ́ mọ̀rìdùn ọlọ́run dá padà sí kò ní gbà nínú tọ́lọ̀ wọn da padà tí ò ní gbà òun náà ni ìbáàdà tá à ń pè ní mòlídìí ànábì lọ́wọ́ ó muslim imam muslim lọ́gbàdì sí yẹn wa ọ̀kan wá mẹ́tọ́ jẹ́ pé imam bukhari àti muslim ni wọ́n jẹ́ gbà yẹn wa àni ummil mu'minina aisha ta radiyallahu anha ọlọ́ọ̀bá ayọ́nu sí yàwó aisha wọ́n ní ànábì sọ fáwọn pé wọ́n ní ahdatha ẹni bá dá mi lẹ̀ fi amrina hadha ayé fi dinina hadha sínú ẹ̀sìn wa ó mú mi wá léyìí tí ò sí ń bẹ̀tẹ́lẹ̀ máa lè sàmì ní ó léyìí tí ò sí mbẹ lásìkò ànábì tá ànábì ò fi síbẹ̀ fọwọ́rọ́ dùn ìyàwó Aisha ní ànábì yìí sọ fáwọn pé ọlọ́run ló wọ̀ nígbà tá ànábì bá ti sọ pé wọ̀ nígbà kankan ọlọ́run ló sọ fún. bó lẹ́fẹ̀ẹ́ wá fi súnmọ́ lẹ́tẹ̀ẹ́ máa ṣe bídíà tẹ́ máa ṣe bídíà lẹ́sìn. àdéhùn tó mọ kà gbogbo mọ̀rọ́kìsì islamiyya tó wà nílẹ̀ Yorùbá mọ́ríkàsì mọ́ríkàsì mọ́ríkàsì mọ̀rọ́kìsì islamiyya gbogbo wọn ni wọ́n yẹn ó wà nínú al-arba'un an-nawawiyya àdíìsì 40 tí ìmáàmù Nawawi kójọ nígbà àwọn náà bẹ́ẹ̀ lé kí oúnjẹ àwọn náà ka àmọ́ àlò àkàmọ́lò àdíìsì mẹ́mẹ́ <laughs> àbí wọ́n gbọ́ rí dẹ́nìkan nu wọn tó ní ta fẹ́ fi bá ní sọ lẹ́nìí nípa bídíà ní us wọ́n gbọ́ rí tọ́wọ́ kó ti àdíìsì nítorí wọ́n mọ̀ sọ ní pé yẹn àwọn tọ́wọ́ kẹ́láka nírun alásàrì ni wọ́n ń bá wí àwọn tó bá kéré ká mẹ́rin nírun mọ́gírìbì ni wọ́n ṣe kí ni <laughs> ni wọ́n ń bá wí ẹni wá ní òkú ìsìlámù dídí méje òun ni wọ́n ń bá wí mo ní wọ́n gbogbo ìtẹ́sọ̀ yẹ kọ̀rẹ́tì ẹni máa ń ṣe mòlúdì náà wọ́n mò náà wí torí kéré ká mẹ́ta làwọn kí mọ́gírìbì lásìkò ànábì ẹni wọ́n fi kan kún ó ti ṣe bídíà ayẹyẹ mòlúdì tó ṣe lásìkò ànábì náà ẹni máa fi kún kí lóun náà ṣe òun náà ti ṣe bídíà ẹ má dọ̀rọ̀ rú bọ́wá mọ̀ pé òṣè súnà dòkó nínú yàrá rẹ̀ máa dábìdì ààrẹ ṣe àmọ́ mọ́tò ń sọ àwọn èdè lórí burúkú pẹ̀lú kó pẹ̀lú aláàfáà kó tó máa máa lọ irọ́ kó máa lọ irọ́ lọ́rùn láti fìdí ẹ̀ múlẹ̀ pé mòlúdì ẹ̀sìn ni níbo lẹ̀sìn náà ti wá lẹ́yìn ọgọ́rùn ọdún mélòó ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin nínú àwọn kan tó jẹ́ àmọ̀ pé mọ̀lídì ànábì kì í sára ẹ̀sìn tá a mójútó ìwọ́n tó ti ń ṣe é bọ̀ látijọ́ yìí nígbà wọ́n bá ti gbọ́n tí mo sọ ń sìn má ṣe má o má ṣe má o torí tí ọba sí lára ẹ̀sìn téèyàn bá ṣe ọlọ́run nígbà lọ́wọ́ yàn wọ́n tó bá jẹ́ pé láwùkánà al-ihtifalu bil-mawlid an-nabawi ní orí bá ń bẹ̀ẹ̀ ni àwọn sàhábà ó ti ṣáwájú lọ síbi kí wọ́n máa ṣe torí pé àwọn wọ́n máa ń sáré tètè lọ síbi nǹkan tó lóore nú nínú ẹ̀sìn wa kò sẹ́nìkan tó yẹn náfẹ́ àtàwọn sàábà nù wa kò sẹ́nìkan tó ti sàárà fáwọn sàábà kò sẹ́nìkan kan tó wà dáadáa táwọn sàábà tó wá dégbé mòlúù nínú bá jẹ́ ara ṣe olóore tọ́lọ́wọ́n gbà lọ́rùn àwọn sàábà ní ọkọ̀ọ̀kọ̀ ṣe torí pé wọ́n tún nífẹ̀ẹ́ àwọn àlùfáà wa wọ́n ní nígbà tọ́rọ̀ wá rí báyìí ẹnì kọ̀ọ̀kan wa a ṣe ronú pìwàdà wípé wàlímà tún nìka ká ṣe wàlímà abá lọ́wọ́ àwọn sàhábà àwọn tó tẹ̀lé wọn náà tẹ̀lé wọn àlàkíkọ̀ kákó ma ṣe bí àpèjọ náà ni abáàlọ́wọ́ àwọn sàhábà àtàwọn tó tẹ̀lé wọn àwọn mọ́ mẹ́rin sọ̀rọ̀ lérí ẹ̀ àpèjẹ àpèjọ ayẹyẹ lọ́dọ̀ àwọn ẹlòmíì gan ọdún ni ọdún àwọn náà wọ́n kíra wọn pé akọ ọdún mọ̀lúdì yìí ó wọ́n láwọ̀ sọdún o àwọn ìyá arúgbó wọ́n ní afá akọ ọdún mọ̀lúdì mo ní ìyá ẹ̀ sọdún ọdún méjì náà lẹ́ni ọdún àwẹ̀ àtọdún kíni àtọdún léyà anábíwá muhammad sallallahu alayhi wa sallam anábí nínú allah qad abdalakum bihima khayran minhuma yawm al-adha wa yawm al-fitr anábí láwọn ará madina jẹ́ méjì kan wọ́n bẹ̀rẹ̀ sí ṣeré wọ́n jẹun wọ́n yọ wọ́n yọ anábí ní wọlé ń ṣe yín ẹ̀yin mùsùlùmí gba islam wọ́n ní ọdún ìṣẹ̀mbálé ọdún ìṣẹ̀mbáyà wọn ọdún ayẹyẹ ìlú ni báwọn ṣe máa ń ṣe lọ́dọọdún nìyẹn o anábí ní ọlọ́run bá ti fi ọdún méjì míì tó da pààrọ̀ ọdún méjì tẹ̀ ń ṣe ọdún léyà àtọ̀dún àwẹ̀ láti gba àwọn sàábọ̀ ti sọdún mi mọ́ lẹ́yìn ọdún méjèèjì yẹn gbogbo ọdún tó bá wá dálẹ̀ pé ká máa ṣe Eidul ọdún valentine àbí valentine ọdún ni àwọn kiri yóò lọ dálẹ̀ àwọn kò far alùlẹ̀ kìtàbù Eidul Umm ọdún ìyá ọdún ìyá Mother's Day àbí Children Day mùsùlùmí kan gbọ́dọ̀ bá wọn máa ń ṣe wọ́nranwọ́nran yẹn tọ́rọ̀ bá yé ọ ọdọọdún ni wọ́n máa ń gbé wá nítorí ìbá ṣe lọ́dọọdún tí èyí ẹ̀ ni wọ́n ń pè lọ́dún ọdún Ọ̀ṣun ẹbọ nìyẹn eléyìí ẹsẹ̀ jùmọ̀ sínú násù sí téèyàn ní jáde mọ́ni ọdún Agẹmọ ọdún Ẹ̀yọ̀ àhàbẹ́yẹ̀ má ti ṣe èèyàn wọ̀ òun tó burú ju mòlúdi lọ <laughs> ọdún wọ́n ní ẹ̀sìn ni tábà wá ń pè mọ̀ orí lọ́dún wọ́n ní ọdún yẹn kò lẹ́rìí nínú tírà wa ẹ̀yọ́ miami nínú àwọn ìtagbẹ́sẹ̀lé tí ó fi dáyàn lójú pé mọ̀lúdì ẹ̀sára ẹ̀sìn òun náà ni pé ẹni kí wọ́n mú àyà kan wá ní Koran nínú Koran tó ní nínú àwọn ìjọsìn ẹ máa ṣe mòlódì àwẹ̀ wà ń bẹ̀ aya ìrun sàká wà ń bẹ̀ láti dáadáa sóbi wà wà ń bẹ̀ okùn ẹbí láti dáadáa sí nébọ̀ gbogbo ẹ wà ń bẹ̀ àwọn ìbàdá àtìyẹn pọ̀ ń bẹ̀ ká máa gbowó èlé ká máa tajà ká máa ṣe business ìbàdá àtìyẹn pọ̀ wọ́n ní kò sí aya kan wàdà hadith ọ̀dà ẹwádìí sì wá wọ́n ní kò sádìsì ẹyọ kan ọ̀kan náà àwọn sàhábà tó ṣe wọ́n ní kò sí sábà kan tí wọ́n lè fèrè ẹ̀ múlẹ̀ àwọn tó tẹ̀lé wọn kọ́ ní àwọn tàbí ọ̀hún tàbí tàbí ọ̀hún kọ́ ìmọ̀mù mẹ́rẹ̀ẹ̀rin kọ́. báwa náà bá wá wo tíra tá ń kà nílẹ̀ Yorùbá láti ìbùtìdáyíyà tíra wa tá à ń kà àti àwa màlìkíyà ni àwa àǹbàlíyà ni gbogbo tíra tá ń kà pátá jẹ́jẹ́ tíra ẹ̀sìn a maka babu babu babu babu babu babu babu tahara babu talaq eh babu nikah babu alhajj babu sadaqa a maka babu yẹn babu yẹn gbogbo jẹ́rẹ̀ ẹ̀sìn pátá láti ibtidaiya títí téèyàn fi lọ yunifásitì téèyàn fi parí yunifásitì èèyàn lè kéwú kó sítẹ́rà níjọ́ kan lè kéwú kan wá ní báàbù mòlúdì lọ́kàn tá a fẹ́ kà yìí kò sí. àfi tírà tí wọ́n ṣe nípa mòlúdì tó lọ lè rà lọ́dọ̀ àwọn àfa àjàǹdùkú wọ́n pọ̀ ní ilẹ̀ Lárúbáwá dáadáa láwọn afá jàǹdùkú yẹn tí wọ́n ní eh, òjíjẹ́tú al-ihtifali bil mawlid àwọn fẹ́ fún yín láwọn evidences àwọn ẹ̀rí tọ́pọ̀ rẹpẹtẹ wípé alẹ́sẹ̀mọ̀lódì bó ṣe wá kí ó tó tiláwà ní ẹ̀tọ́ bí yẹn pẹ̀lú bó ṣe jẹ́ Lárúbáwá yẹn náà ìgbàjọba fi wá ka àwọn ẹ̀rí yẹn kalẹ̀ yọ́ máa wí wóró wóró àti ni máa dunnú àti máa dunnú àwọn tọ́lọ̀ fúnlá fábì dálíkà fálíyà farahu ṣe ẹ̀rí nìyẹn jama yóò ní ṣéwù lágbájá máa ń ṣe ṣéwù lágbájá máa ń ṣe ṣéwù lágbájá máa ń ṣe jọmọ sọ nìyẹn ṣé ṣéwù wọn rán sí wa ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹ̀rí wọ́n ní gbogbo àwọn àfà ká wa mọ́ kò sí mọ̀lídì nínú àwọn àbúwábù ẹ̀lìmíyà dìníyà tá a lè máa kà tá a máa ṣàlàyé fáwọn èèyàn alìsílám wọ́n ní ẹ̀rí ẹ̀sìn islam ẹ̀sìn wa ẹ̀sìn tó ní í ṣe pẹ̀lú kéde jama tó ní ṣe pẹ̀lú ìmánì ó ní ṣe pẹ̀lú mà ọ̀kan nínú àwọn òyìnbó garibiyatun mustashriqa garibiya òyìnbó nínú àwọn mustashirikun àwọn tí wọ́n máa ń tọpa ẹ̀sìn islam wọ́n ṣe muslim wọ́n kàn tọpa ẹ̀sìn islam wọ́n máa kà nípa islam èmi máa ń padà gba islam nù ọ tó bá dòdòdò tọ́lọ́run sí kádàrá pé yóò ṣe kí ni yóò mọ̀nà ọ̀kan nínú ọwájú obìnrin obìnrin ni ọwọ́ akọ ìwé kan nínú àwọn ìwé tọkọ yẹn ọwọ́ débi abala àyádùn mùsùlùmí ọdún mùsùlùmí ó láwọn mùsùlùmí ó ní wọ́n ní ọdún mẹ́ta tí wọ́n máa ń ṣe ó ní àmọ́ méjì náà ni ó authentic tó múlẹ̀ kò sí lára ẹ̀sìn wọn ó ní ọdún iléyá ó ní gbogbo wọn ìjọ kan náà wọ́n wọn jẹran lọ yídì onílẹ̀yìn náà ọdún fasting lẹ́yìn ìgbà tí wọ́n bá gbà wẹ̀ tán gbogbo wọn wọ́n yọ jáka wọ́n máa fáwọn yẹn lóúnjẹ wọ́n lọ ídì wọ́n máa pẹ́ Allah akbar <laughs> ó ní bọ̀tí ọdún èyí tí wọ́n máa ń pàwọn ń ṣe fún prophet wọn èyí ni birthday tí wọ́n ń ṣe fún Muhammad sallallahu alaihi wa sallam ó lóun rí pé láàṣìlẹ̀ aláwo fìdí nìyẹn ó ní kò sí pèlè fún nínú ẹ̀sìn wọn ó nítorí pé wọ́n yìí ṣe papọ̀ níjọ́ kan gbogbo wọn máa ń ṣe mọ́tàfàrẹ̀kì ni wọ́n máa ń ṣe lọ́tọ̀ọ̀tọ̀ ni kálukú máa mú ọjọ́ ọdún títí ẹ̀ kálukú máa mú ọjọ́ mòlúdì títí ẹ̀ ni kò níjọ́ kan tí wọ́n fi ṣe kí ni tí wọ́n fi ń ṣe wọ́n tó bá dé pé nínú ẹ̀sìn lọ́wọ́ níjọ́ kan náà ni gbogbo wọn bá ṣe kí ni ni wọ́n bá ṣe ẹgẹ́ bí ọdún léyà àtọ́dún àwẹ̀ baba mudiru baba khalifa afẹ́sìn mísánà òyìnbó tí ì ṣe muslim kìrìsìtẹ́nì ó ní mòlúdì sáré ẹ̀sìn wa sọ̀rọ̀ àwọn yẹn àwọn wádìí tán ni ó kọ̀rẹ́ jẹ́ abẹ́ kọ̀rẹ́ ìjọba ó kú kọ̀rẹ́ ọjọ́ kejìlá nínú oṣù rọ̀bìlà awwal òní wọ́n máa ń bẹ̀rẹ̀ mọ̀lúdì ọjọ́ kejìlá nínú rọ̀bìlù kínní rọ̀bìlù awwal rọ̀bìlù awwal rọ̀bìlù sáni jùmọ́dà lùúlà jùmọ́dà sáni rajab sha'ban oṣù mélòó ni jama oṣù mẹ́fà ah ah kéyìn ṣe bẹ́ẹ̀ dé lóṣù mẹ́fà ìdajì ọdún gbogbo àwọn tí wọ́n dá bẹ́ẹ̀dẹ̀ ilẹ̀ gan tí wọ́n ṣe ìjọ mélòó wọ́n fi ń ṣe ìjọ kan náà wọ́n fi ń ṣe bẹ́ẹ̀dẹ̀ àwọn nǹkan bẹ́ẹ̀ nílọrin ọ̀sẹ̀ kan làwọn fi ń ṣe tiwọn ti ọ̀dọ̀ àfáà gangan ni o gbogbo àwọn mùkádàmù tó wà lábẹ́ ṣéwù ṣéwù àwọn náà tó máa dá tiwọn ṣéwù àmọ́ àfáà àwọn tó jẹ́ ṣéwù gangan ọ̀sẹ̀ kan làwọn fi ń ṣe wọ́n ní ìjọ kejìlá yìí ni wọ́n bí wọ́n kó jọ ìjọ kejì wọ́n tún bí náà ni jọ́kẹta jọ́kẹrin lẹ́yìn jọ́keje jọ́keje wọ́n sì wá ṣe tó tóbi wọ́n ní jọ́yẹn gan làwọn ń kó wọ́n sọ jọ́ọ̀bí fún òkú tó ti kú wọ́n kó òkú tó ṣe kíni aláàánábì ní kúlù bídí àti dọ̀láàlà anábì lánàá ní ìṣìnà ní ìṣìnà kílẹ̀ ìjọba tí wọ́n mọ̀ lọ́tọ́ máa bọ̀ gbogbo ọjọ́ méjèèjì yìí màálù ọmọ súnlẹ̀ ni ó táwọn èèyàn àwọn gbogbo àwọn abó olówó bàbá fúláwà bàbá ráìsì bàbá ẹlẹ́wà gbogbo àwọn ìyá alásàlátù àwọn àwọn ìyá lọ́jà tí wọ́n máa já àpẹ̀rẹ̀ àpò ráìsì tí wọ́n fi súnmọ́ lọ́wọ́ tí wọ́n máa já alẹ̀ táwọn èèyàn máa jẹ́ wọn fẹ́ àmọ̀lúdù dá lóòótọ́ ah, èmi wọ́n ti ń jẹran wọ́n máa jẹ ọlọ́run àdúpẹ́ o ọba tó fà wá yọ kó ń bẹ̀ kọ́lọ́mọ́sá fà wọn náà kó ń bẹ̀ ọlágbára ọlọ́run ọba wa ẹ̀yẹ́ màyá mi mustashriqa ìyá kiri yó ó ní mọ̀lúdì kìí ṣara kíni ẹ̀sìn wa àwọn náà gbà bẹ́ẹ̀ tẹ́lẹ̀ àwọn tí wọ́n fẹ́ fi aburú náà ni wọ́n sọ ọ́ dà lábọ́rùn ẹlẹ́ẹ̀keje nínú àwọn nǹkan tá a fi mọ̀ pé mọ̀lúdì ẹ̀sẹ̀sìn òun náà ni pé ìjọ́ kejì ìjọ́ kejìlá oṣù rọ̀bí làwọ̀lì yẹn gan tí wọ́n ní lọ́jọ́ ìbẹ̀rẹ̀ ọjọ́ òbí ànábì wọ́n ní ikhtalafa al-muwarrikhun ikhtalafa al-muwarrikhun gbogbo àwọn àfáà tí wọ́n ń kọ ìtàn Islam wọ́n ní wọ́n kọ tànkọ̀tàn wọ́n lé ẹnu òkò yí pé ọjọ́ kejìlá rọ̀bí làwọ̀lì ni wọ́n bí ànábì ẹnu òkò lérí ẹ̀ nítorí pé kò kìí ṣe nǹkan tí àwa mùsùlùmí tí a ní àkàsí sí nítorí pé ńgbà yẹn gan ọlọ́run ti gbà nẹ́bí dìde ní òjíṣẹ́ lẹ́yìn forty years látó gbé dìde kẹ́nìkan ọlọ́run fẹ́ sọ̀tàn forty years ago nígbà tí wọ́n kọ̀tàn yẹn náà kalẹ̀ wọ́n ní ẹnu òkò lérí ẹ̀ yí pé rọ̀bí làwọn àlè gangan ni wọ́n bí ànábì ẹnu òkò lérí péjọ́ kejìlá yẹn ni wọ́n bí ànábì nígbà tẹ́nu òtí kò yẹn adégbẹ̀yìn tẹ́ ṣe mọ̀lúdì ẹ̀ ní mọ́jọ́ tẹ́sẹ̀ kínní ẹni mọ̀jẹ́ tẹ́ máa ṣe èyí tẹ́ni kò lérí ẹ̀ òun náà ní pé ìtafọ́kọ̀ alẹ́ anna al-yawm ath-thani 'ashara min Rabi'il awwal yawm wafatihi èyí tẹ́ni kò lérí ẹ̀ ni pé ìjọta ànábì kú Rabi'il awwal oṣù Rabi'il awwal ni ọjọ́ kejìlá oṣù Rabi'il awwal ìlànà ànábì kú ẹni kò lérí yẹ àwọn bá wa ní ẹni wọ́n bí ní ọjọ́ kejìlá Rabi'il awwal ó tún kú nínú ọjọ́ kejìlá Rabi'il awwal ṣé ọ̀fọ̀ lẹ́ ń ṣe bẹ̀bẹ̀ ẹ bá lè ṣe bẹ́ẹ̀ dè wọ́n ní déètì yẹn kò ṣọ́ èyí tó ṣọ́ fún yín ni pé ìjọ tó kù yẹn ọ̀fọ̀ lẹ́ ń ṣe kíni ọ̀fọ̀ lẹ́ ń ṣe ẹ̀ ń sòkú ànábìnú gbogbo ẹ̀ náà kò sí ìtọ́ bọ́ sí mbẹ́ ẹlẹ́kẹjọ wọ́n ní àtàṣàbò bìlìkù fàr mọ́lúdì ànábì gangan ìpìlẹ̀ rẹ̀ fáwọn tó dálẹ̀ wọ́n ní wọ́n fi kọ́ṣẹ́ àwọn kiri yóni àwọn tí ì ṣe mùsùlùmí àwọn nasara àwọn fatimi yun àwọn shia àwọn ni wọ́n dálẹ̀ nígbà padà yà ọba kan ní misra almudafar àbí mazfar lẹ́yìn bí ọgọ́rùn ọdún bíi méjì sí nígbà wọ́n dálẹ̀ yẹn òun tún wá fẹ́ dáadáa ó lóun lọ sọ́dọ̀ ọ̀rẹ́ òun tó jẹ́ kiriyó òun ṣe twenty five december tí wọ́n máa ń ṣe fún anabiwa isa aleyhi salatu wa salam lọ́wọ́ á rí bí wọ́n ṣe sáyẹ́ yẹn lọ́wọ́ á ní a mòlúdù tiwa náà táwa náà tá à ń yọ ṣe wẹ́rẹ́wẹ́rẹ́ àwọn náà fẹ́ lójú wọ́n wá pẹran rẹpẹtẹ àwọn adìẹ eríṣiríṣi màálù ewúrẹ́ àgbò gbogbo ran ẹran tó yẹ máa ń jẹ ni wọ́n lọ́pa láti fi kọ́ṣe ọ̀rẹ́ rẹ̀ tí ń ṣe ọjọ́ bíi anabi isa tí wọ́n pè ní jésù àwọn fáwọn tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn kiri yóò náà wọ́n ti wá mú kíní ta wí yìí wọ́n ní eléyìí gan fún rẹ̀ nínú ẹ̀sìn wa kò rí gbígbà lọ man tashabbaha bi qawmin fahuwa minhum anábìnrin tí máa ń kọ́ṣe àwọn àjọ kan òun náà ti di ara wọn wa man yatawallahum minkum fa innahu minhum ọlọ́run bá ẹni tí máa ń kọ́ṣe àwọn kèfèrí òun náà ti dára wọn nìyẹn eléyìí ni díẹ̀ nínú àwọn àlàyé ọ̀rọ̀ táwọn afẹ́sì tí wọ́n di ìsìláàmù mú tí wọ́n sọ nípa mọ́lúdì táàfin mọ̀ pé الاحتفال بالمولد النبوي بدعة مستحدثة لا أصل له لا أصل لها في الدين لا أصل له في الدين kò nípìlẹ̀ nínú ẹ̀sìn wa nítorí wàá ti nípìlẹ̀ ìwọ náà gbọ́dọ̀ bá wọn ṣe àwọn tó bá ń ṣe kọ́ máa pè wọ́n sí àkíyèsí dalalatun wa shubuhatun min al-mawalid wọ́n ní ìgbà àti mọ̀ pé nǹkan iṣẹ́ sìn ta ló wà nídìí súnà jama ọlọ́run àtànábì rẹ̀ ọlọ́run ní bomi sí ànábì ní máléjì ẹ̀ àbí bídí à ń kọ́ taláwa ní rẹ̀ ìbílísù àtàwọn súfì àtàwọn ṣíà àwọn tó wà nídìí bídí àní àwọn tí wọ́n ń pọnmi sí di bídí àní yẹn tóbi jẹ́ pé mòlúdì àwọn tí wọ́n máa ń ṣe jù ṣíà àti àwọn sùfìyà tìjàníyà kọ̀ọ̀dìríyà sàdìlíyà amadíyà nẹ́kṣàbàndíyà rufaiya wọ́n gbádùn mòlúdì yẹn àwọn lárúbáwá nù wọn àti yorùbá nù wọn àtàwùsà nù wọn àtàwọn elédè míì náà wọn láwọn ànù àti àwọn ìsọkúsọ ọ̀rọ̀kọ̀rọ̀ àwọn ìsọkúsọ ànù àti ọ̀rọ̀kọ̀rọ̀ tó jẹ́ pé a máa rí níbi mọ́lúdì alákọ̀ọ́kọ́ àlẹ́ istighathatu bil awliya ìtàfihàn pé ànù nílòótọ́ àdẹ́bìnrin kullu bid'atin dalala àdẹ́bìnrin ànù ni ẹni bá ti wá ń ṣe tó bá ti wà níbi iṣẹ́ àná ẹ ẹ ní sáláì má máa rí àwọn ìwà burúkú àwọn nǹkan jákujáku tí ọ̀bẹ sì mú alákọ̀ọ́kọ́ ń bẹ̀ ni pé nínú tí wọ́n máa ń ṣe níbi mọ̀lúdì yẹn òun náà ni pé wọ́n á máa ń pe anabi Muhammad sallallahu alayhi wa sallam níbi kọ́ ran àwọn lọ́wọ́ nígbà táwa máa ń ṣe mọ̀lúdì ń jọ àwọn àṣà kírò àárín wa wọ́n bá ti ní ọdá sí kiri ẹ̀mọ́ tí ó máa pariwo fansuruni muhammadu ya rasulallah fansuruni muhammadu ya rasulallah sẹ́mọ̀ tí madínwẹ̀ ó ní wọ́n muhammad náwà lọ́wọ́ tani máa ràn yẹn lọ́wọ́ jẹmọ́ aláàlá wọn náà sọ àmọ́ sí sọ fún ọ pé muhammad náà lè ṣe é <laughs> الاستغاثة بالأنبياء ẹgbẹ̀jọ́ ni orùsùkú ní Muhammadu ya Rasulallah fansuru ní Muhammadu ya Rasulallah wọ́n lè jíyàn nítorí máa bá wọn ló jẹ́ ipé ẹ̀yìn kú lára wa tó ní gbogbo aburú yẹ̀ lámà ọlọ́ni falásẹ̀dì àwọn máa Allahi ahada ọlọ́ni gbogbo yẹn má pè nǹkan mímí ọlọ́run èmi nìkan ní kẹ́ pè ó èmi nìkan ní kẹ́mà pè ẹ bá fẹ́ sàdúrà ujibu da'wata da'i idha da'ani yìí máa dáhùn tẹ́ bá ń pè mí àmọ́ tẹ́ bá ń pè nǹkan mí èyí ní ṣe kíní <laughs> èyí ní dáhùn ẹ bọ̀ ní da'watu ghayri Allah kéèyàn máa pè ànábì wa Muhammad nígbà míì a máa ń pè Shehu Ibrahim ẹ̀rí tí ọmọ sunkún kálukú ọmọ sunkún ṣètánì máa ń pa àwọn ìlẹ́kùn ìbílísù bàbá Yusuf ni òun náà rí díẹ̀ mbẹ́ẹ̀ táwọn èèyàn máa sunkún múmidúnà múrìṣídúnà lillahi aṣeéhù ibrahim ibn abdullahi múmidúnà ẹni tí ó fún wa ní táwà múrìṣídúnà lillahi tó lóun ní mú alọ́dọ̀ ọlọ́run olóò fún wa ní táwà múmidúnà aṣeéhù ibrahim ibn abdullahi òun náà ni sheikh ibrahim ọmọ abdullahi ọmọ kaula sẹ́yìn ọmọ àṣàyẹ́kọ́ mọ̀ wọ́ná bóòlù sí ní wọ́ná wàláhì sàláhì súnmọ́ bí láhì lẹ́sìn láìlà ìlàwà ó lè wí lẹ́yìn ìgbà tó ti mọ̀ pé ọ̀dà àbí kò lè jóná ọlọ́run mọ̀mí dùn náà kẹ̀ ọlọ́run istastaghithuna rabbakum ọlọ́run bá nílẹ̀ Muhammad ọ̀rán ti ni nígbà tẹ́ ń ké gbàmí gbàmí wá sọ́dọ̀ ọlọ́run ọba yín lógun bá dé táwọn tápọ̀ dùn yín lọ istastaghithuna rabbakum ìrẹ́ ànábì ọ̀rán ti ni sáwọn àlùmọ̀ ọ̀rán ti ni nígbà tẹ́ ń ké gbàmí gbàmí lọ sọ́dọ̀ ọlọ́run fastajaba lakum ọlọ́run sì gbà yín anni mumiddukum bi alfin min almalaikati muridifin ọlọ́run ní èmi ni mumiddu lẹ́sà ibrahim ọlọ́run bá ní anni mumiddukum ọlọ́run bá ní èmi ni ń fún yín bi alfin min almalaika ẹgbẹ̀rún malaika ni mo fún yín jọ́nà muridifin tí wọ́n ń sọ̀kalẹ̀ lọ́wọ́ọ̀wọ́ tí wọ́n ń jà ẹ̀yin ò rí wọn àmọ́ wọn aya quran ọlọ́run anni mumiddu àwọn ni mumiddu na murishidu lillahi asheikh ibrahim ibn abdullahi ẹlẹ́bọ ni wọ́n o <laughs> àwọn ẹbọ tí wọ́n máa ń ṣe bí mọ̀lúdì nìyẹn táwọn yóò máa sọkún pé mo mẹ́ dúnà mo mẹ́ dúnà mo lè ìdínà níláyìí iṣẹ́ wọn ti já kí ni mo bí jama ó ti já o ó ti já o ó ti já o láyé ọsọ yìí o ó ti já o <laughs> iṣẹ́ ti já o sẹ́nìkan gbọ́ yìí kọ́ máa lọ bẹ̀ mọ́ bẹ́ẹ̀ bá ti tẹ̀ padà sínú súnà ẹ̀wẹ̀ ìbáyìí ẹ̀ sì nílẹ̀ nìkan mọ́ kọ́dà àwọn ọmọ yín wọ́n padà kú lẹ́yìn tọ́lọ́ bá ti tan ìmọ̀lẹ̀ súnà sí lọ́kàn yọ padà ọmọ bíbí inú yín. Suratu Anfal ayẹlẹ kẹsàn-án ti ń sọ pé òun ni mọ̀mídò á ní mọ̀mídòkùn bí alifin mílẹ̀ màláìka òun lòun máa ń gbá àyàn kì í ṣe Ibrahim Kaula ṣé òun wọn ni wọ́n ń pè bẹ́ẹ̀ wọ̀ àìwá amáyé àwọn ọ̀rọ̀ jákujàku wọ́n ní mọ̀lúdù àwọn yìí anábì ń bọ̀ Abubakar ń bọ̀ Umaru ń bọ̀ Usman ń bọ̀ Ali ń bọ̀ ẹ mọ̀ retí wọn káàdùkú ọmọ wa wòkè kí wọ́n fẹ́ dé ọlọ́mọdé àgọ̀fà anábì bọ̀ wá sí bídíà nígbà anábì òṣèkó tó kù láyé ìgbẹ́yìn bẹ̀ wá ń ṣe lẹ́yìn rẹ̀ níwà wá kí ń pẹ́ kúṣẹ́ nínú àwọn ìsọkúsọ ọkọ̀ sọ́ a máa gbé anábì sí ipò tọ́lọ́run gbé anábì sí sẹ́wọ̀n pé anábì ẹ ipe èmi o anábìnrin látò tòrú ni ẹ má yìn mí láyìn bóódì anábìnrin ẹ má yìn mí láyìn bọ́sódì kàmá àtọ̀rátì ànàsọ́ra Isa ibùnà Maryam gẹ́gẹ́ bí àwọn ọmọlẹ́yìn ànábì Isa bí wọ́n ṣe yìn ní àyìnbóró tí wọ́n fi pè é ní ọmọ ọlọ́run tí wọ́n fi pè é lọ́lọ́run ipe èmi o èmi o ẹ má yìn mí láyìn bóró ẹ má ní Abdullah wa rasuluhu. ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ẹrú ọlọ́run òjíṣẹ́ ọlọ́run ní ìjú lọ. níta níbi sọ náà àdìsí ni níbi mo lúdì kan tí mo fi dára mi gbọ́ báyìí lónìí ànábì lè sọ bẹ́ẹ̀ ànábì lè sọ pé látòtòrò ní ẹ má yìn mí láyìn bóró kàmá àtọ̀rọ̀ tì ẹ̀yìn sàbùnà bó ṣe ká ànábì ọ̀sán náà lọ́sọ yẹn àwọn oyin láyìn boro òun kò ní àyìn wà wá láyìn yìí torí bó ṣe kóun náà sọ lọ́sọ yẹn tó rà ànábì ní tẹríba púpọ̀ ẹ dákun ẹ omi tó gbé ẹ̀sìn gbà. ọlọ́wọ́ dúpẹ́ o wọ́n ní orin kan tí wọ́n máa ń kọ orin yẹn kò sí mọ̀ olùdí tí wọ́n ṣe tí wọ́n ní kọ àbí tí wọ́n bá gbàgbé <laughs> مولاي صل وسلم دائما أبدا على حبيبك خير الخلق كلهم على حبيبك خير الخلق كلهم مولاي صل وسلم دائما أبدا sẹ́rí èyí sì dá èyí sì dá sẹ́wárí òun ni wọ́n fi bẹ̀rẹ̀ nígbà wá dọ̀wọ́ àárín àwọn bẹ̀rẹ̀ ẹbọ ẹbọ sánsan wọ́n ní ya àkẹrà malẹ̀ khaliki máàlì ìmáni àlùzóbihi mo pù ọ́tọ́ lápàá lídìí náà ẹ̀dá ọlọ́run kò sẹ́nìkan tí mo lè so mọ́ tí mo lè sásọ́dọ̀ rẹ̀ lẹ́yìn ìwọ siwaka lẹ́yìn ìwọ muhammad inda hudu fi haadi fi amami nígbà tí wàhálà bá ọlọ́run sọ ni ẹ sáwá sọ́dọ̀ Allah nítorí wà ní kùránì wàyí ma yẹn zagada kàmínà ṣètò nẹ́sùn fásitàín bìlá ọlọ́run tí ṣùgbọ́n ti ń da ọlọ́run ẹ̀sà wá sọ́dọ̀ ọlọ́ òun ní ànábì làwọn ọmọ sálọ́dọ̀ rẹ̀ nínú orin yẹn náà iná orin mọ̀lúdì ni o fa iná mi ń jó di kadúniyá wádọ́rọ́ tó ha ó ní ẹ̀rí ilé ayé àtọ̀run ilé ayé àtọ̀run méjèèjì yẹn mi ń jó di kà nínú ọrẹ ìwà ànábì ni ìwọ lọ fi ta wá lọ́rẹ̀ẹ́ ìwọ́lọ́ láyé ìwọ́lọ́ lọ́run aláyé lọ́run ni ọ ẹ̀yìn igbó <laughs> ẹ̀dá kan ta lọ́ láyé ká tó bí ìyá ànábì àti bàbá ànábì ta ní darí ayé nígbà tá ànábì kúkan ta ní ọ̀darí ayé táyé bá parẹ́ ta ní ọ̀wà lọ́wọ́ ẹ̀ bí wọ́n ṣe máa ń wí nìyẹn tí wọ́n gbà ànábì sípò tọ́lọ̀ ń gbé sí nìyẹn wọ́n mi ní olómìnkà ẹ̀tọ́ wá gbọ́ pàpàá bàrí ó ní nínú màrí ànábì ẹ̀yìn mú láwọ́ ìwà kọ́lábí òun náà ní láwọ́ ìlú mahfuz gbogbo tó wà níláwọ̀ lè máa fún sí pátá àti kálámù tí wọ́n fi kọ́ àti gbogbo tó kọ síbẹ̀ díẹ̀ nínú ọmọ tí wà nábì mà ní o díẹ̀ nínú ọmọ wà nábì tó ọmọ ọlá nábì mà gbogbo tó wà nínú láwọ̀ lè máa fún ó tó wá ní díẹ̀ ni ìyẹn nínú ọmọ nábì mà nínú ọmọ ànábì ni wọ́n ti yọ ìmọ̀ láwọ̀ lè máa ti sọ fún ọlọ́run pé wàkúrọ́bì sídìí ní ẹlìmá ọlọ́run sàlékún mọ́ sàlékún màmí wọ́n sì ní gbogbo kan bẹ gbogbo máa ń bẹ ní ọpọlọ rẹ̀ nínú ọmọ ọlọ́run láti yọ ìmọ̀ aláhùlẹ̀ mahfuz kìí ṣe nínú mànábì wọ́n sọ tó burú jù bẹ́ẹ̀ lọ nínú àwọn àgbà àwọn kan nílérò èmi ń bọ́ pẹ̀lú etí mi báyìí ni ó ní tí ìbá ti pa ń tijú ọlọ́run tí ìbá ti pa ń tijú ọlọ́run sàlátìlì fàtìkà máa ṣẹgbẹ́ ọlọ́run etí mi mo fi gbọ́ báyìí ó ní igi ìtìẹ̀yìn tí ọlọ́run fi tìyìn tí ò fi ṣubú Muhammad ó ní ẹ má gba àwẹ̀ sí àwẹ̀ ní sọ́yìn dẹni ọlọ́run etí mi mo fi gbọ́ báyọ̀ gbogbo tí ì máa ń sọ ó ṣùọ̀ ni o ẹ má gba àwẹ̀ ẹ má gba àwẹ̀ ẹ má gba àwẹ̀ ẹ má gba àwẹ̀ inú yọ pa yọ sí pahala bí inú agilindi kí ẹ súnmọ́ àwọn bàbá kan fọlọ́mọ yìí wọ́n ń gbàwẹ̀ mọ́ndé yìí wọ́n ń gbàwẹ̀ lámísì ṣé irú ẹ̀sìn tábà ṣe ni ẹ jọmọ́ àwọn yẹn ti ń túká ná mòlúùdì náà dàbí ìdíjọ́ mọ́ àbí mélòó wọ́n ṣe ládùúgbò tí láǹbẹ̀ tí wá níbí láǹbẹ̀ tí wá níbí mẹ́rin bá ṣe ń kọ̀rọ̀ lóko kò sẹ́nìkan ti ṣe gbangba mọ́ <laughs> lẹ́yìn náà wọ́n máa pèpè lọ síbi súfì ife wa gba tìjàníyà mọ́yúrí náírà àmà ní yá tìmí ń bá bìí tìjàní man yuridi náírà àmání ẹni bá ń wá gbogbo tí ń fẹ́ lé ayé kọ́ wọ́n tẹ̀ ọ́ àti lọ́rùn yá ti mi ń bá bí Tìjàní tàríkà Tìjàní àníkọ́ wá sí kíní kọ́ wá sí ẹ wá béèrè lọ́wọ́ sí òfin sí gbogbo tó wọ́n lé ayé ni wọ́n ti sí kíní ni wọ́n ti rí àtàwọn ọmọ rẹ̀ àtàwọn fámìlì ẹ̀ ìmúnisìn ìmúnilẹ́rú ìdẹ̀sìn rúmọ̀yàn lọ́wọ́ ni kọ́lọ́mọ́sàbà fún wọn mọ̀nà wọ́n máa pèpè lọ síbi jálàbí lónìí ẹwà rí àwọn bàbá àwọn olówó àwọn olówó fẹ́ràn mọ́lúdì gan o kò sí tí wọ́n wá síbẹ̀ nǹkan méjì náà ni wọ́n wá gbàdúrà wọ́n sì wá gbóògùn nǹkan mélòó mọ́ ni wọ́n wá gbà mọ́lúdì àdúrà tí kí ni jama ogun méjèèjì náà ó sì fún ọmọ ẹ̀ àbá tó ní gbogbo ẹni tí máa ń wọ́wọ́ lóyún kẹlẹ̀ wá ojú màálù mẹ́rìndínlógún ebí mọ̀lúdì ló tún sọ ó wà ní YouTube náà sẹ́yìn orí ni ó ní gbogbo ẹni tó bá fẹ́ ní owó kó lè wá ojú màálù mẹ́rìndínlógún pẹ̀lú atare mẹ́rìndínlógún àti ewé ìbẹ̀tújẹ̀ ewé làpálàpá lórí làpálàpá sọ̀yìn dolówó ojúmọ́ ló sọ̀yìn dolówó má yaftahi Allahu linnasi min rahmatin fala mumsika laha ọlọ́run lémi ọlọ́run ọba èmi ni máa sínà fún yàn kò sẹ́nìkan tó lè sí tí má ti tì wọ́n má yumsik fala mursila lahu min ba'dihi tí bá ẹni tí ó close yàtọ̀ ẹni tí ó open rẹ̀ Allah nìkan náà ni kẹ́ máa gbé Allah sẹ́gbẹ̀ẹ́ ewé ibùtú jẹ kẹ́ gbé ojú màálù odidi màálù kan lè sí káàdì wá gbójú ẹ̀ gbogbo àwọn orí bú yẹn náà ti máa ń sọ fáwọn èèyàn alọ gan fa tó fi wá di aago mélòó jàmá wọ́n sọ̀rọ̀ di aago mẹ́fà àbọ̀ òrùn ti àti kasuba látago mẹ́rin tí bàbá ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ abọ́gbọ́sẹ́ abọ́gbọ́sẹ́ a sì ń bá gbọ́ agbọ́ agbọ́ ìsọkúsọ yìí náà bá nígbà dago mẹ́fà bọ̀ tó nùfẹ́ máa yọ kálukú wa ń wá omi káàkiri pé nọ́málì tó bá ti pẹ̀lú àṣùbà lọ ẹ̀ka túká kálukú ọgbà amásáàsì àdúgbò lẹ̀ yóò lè kírun àmọ́ ṣé gbogbo alọ́ hádìrá hádìrá ìbìlísíyà níbi àwọn àpapọ̀ àwọn àjẹnú tí máa ń dọ̀rọ̀ rú wọ́n wá sọ̀rọ̀ ìfá títí débi pé ọwọ́ kálukú owó àfà náà la owó àtàǹparọ́ fún náà ọwọ́ àná la aago mẹ́fà àbọ̀ tó rùn yọ ni wọ́n parí kálukú wọn wá omi káàkiri súrìtì yẹn ipe bọ́yá alẹ́rómi àlùwàlá torí ibẹ̀ láti fẹ́ kásùbà bàbá wa ní ibo ni wọ́n lọ wọ́n ní wọ́n ń wómi lọ ni bàbá ní omi kí wọ́n lómi táwọn fẹ́ fi sàlùwàlá bàbá ní àlùwàlá àlùwàlá ṣebí kásàlọ̀ àlá kálíbà àmọ́ ni ẹ̀mí yìí ti máa wàláhì mọ́ wà ń bẹ̀ wàláhì mọ́ wà ń bẹ̀ abẹ́gbọ́sẹ́ ẹ̀mí yìí ti máa gbogbo àwọn ta wà ń bẹ̀ ń jọun lẹ́yìn àwọn tí wọ́n ti lálùwàlá tálùwàlá wọn ò tí ìjà tẹ́lẹ̀ akínrán àṣùbà aláìsàlùwàlá orí ibu tí wọ́n máa practice nínú mọ̀lúdì ni ọlọ́run nípa ìdàkùn tó ilẹ̀ sọ́lá ọlọ́run ọba ní tí àsìkòrún bá tó tẹ bá fẹ́ kí tẹ bá fẹ́ kí èyíkéyìí nínú oorun fagisilu ojú àkọ ẹ ṣàlùwàlá ọpa ayàtì pé ayàkẹ bọ́ bá ti ṣe súnfí ọgbẹ́ ayàṣẹ́gbẹ́ kan nìyí ọwọ́ aṣọ oríbù yẹn sàn oríbù yẹn ó ṣe sàn wọ́n lè túbá kó kú òun ìranù kọjọ́ okú tó dé ẹ̀yọ́ màyá mi dọ̀là látùrẹ́ pọ̀ tó dásìkò mi àlè kátán wọn dọ̀là láti yẹ pọ̀ wọn wá bẹ̀rẹ̀ wọn bá Allah subhanahu wa ta'ala ẹni kọ̀ọ̀kan wa kọ́lọ̀ wọn bá Allah kọ́mọ́sà ìsàlékún àforíjì wa wọ́n mọ̀ wá gbé àwọn àdákọ̀ arọ́kọ̀ kan wá wọ́n ní bídíà tó dá ní ìwọ́ sọ fún wọn pé bídíà kan ọ̀dá anùlà náà bí pé gbogbo bídíà ẹlẹ́ẹ̀kejì wọ́n ní ah, ànábì ọ̀lásìkò ńgbà náà ní ànábì ọ̀lásìkò láti ṣọjọ́ bí iṣẹ́ tó gbé lọ́wọ́ pọ̀ ó ní ọmọ ìyá lakọ́dí káàdé lakum fi rasulillahi uswatun hasana nígbà ànábì ṣe wọ́n ní ká ṣe wọ́n ní ká ṣe dé òsì kí ni wọ́n ní ká ṣe tí ò ṣe lẹ́yìn náà wọ́n máa sọ fún yín pé kì í ṣe gbogbo tí ànábì ọba ṣe ìlànà pé ń bídíà ànábì ò ṣe nǹkan míì ànábì bilal ń yan náfìlà rákà méjì ẹ máa subhas bilal ń yan rákà méjì lẹ́yìn àlọ́ alákọ̀ọ́kan sọ̀rọ̀ kó ànábì kò ní kọ́yàn ànábì wa ní òun gbọ́hùn ẹsẹ̀ rẹ̀ nínú àlìjánná òun wá béèrè pé bilal kí lọ́wọ́ máa ń sábà ṣe àwọn òdúdú tó máa kó wá ní ẹ o Bilal wá sọ pé ah, òun ò lè sàlùwàlá àbí kóhun ṣẹlẹ́kà méjì lẹ́yìn rẹ̀ àbí ìtọ́lọ̀má ní kóhun lẹ́yìn ànẹ́bí wá ní tó ṣe tọ́lọ̀hún fi fiọ́sà àlìjánà náà nù ànẹ́bí ló ń gbóhun ẹsẹ̀ rẹ̀ nínú àlìjánà ànẹ́bí wá sọ fún àwa wípé ká máa tẹ́nìkan bá ti ṣe kankan tánàbí bá ti ní kíní yẹn dáa ó ti dáa náà ni tánàbí ọ̀bá kọ̀ ní dẹ́mù kankan ó ti dáa náà ni wọ́n wá ní mòlúdì náà ipò ẹ̀ lọ́wà àwọn nígbà tí ẹni ipò rẹ̀ lọ́wà ẹ̀yin náà mú mòlúdì pé ọ̀dà ǹjẹ́ ànábì kọ̀ǹfàmù mòlúdì fún yín tá a fi máa ṣe ànábì òsì láyé mọ́. fábùrí talẹ̀ sí kàfàrà lọ́rọ́ bá dópin nígbà mi wọ́n máa pé ẹ jòkó síbẹ̀ ẹ̀yin tẹ́ ẹ̀ ṣe mòlúdì ẹ̀yin lẹ̀ tá ànábì sọ́dọ̀ ànábì lẹ́ni ṣe mòlúdì wọ́n ṣe mòlúdì Cairo wọ́n ṣe mòlúdì Morocco wọ́n ṣe mòlúdì ní fásitì wọ́n ṣe mòlúdì ní kaola wọ́n ṣe mòlúdì ní senegal wọ́n ṣe mòlúdì káàkiri ayé mo ní kó ní senegal àti cairo àti morocco kán ṣe mòlúdì maka wò ní bá wọn ṣe àwọn kan máa ń gbé fọ́tò rọ́ọ̀kan káàkiri báyìí wọ́n ní àwọn kan wọ́n wọ́n mọ́sánsá ànábì wọ́n ṣe mòlúdì ẹ̀yin wọ́n ń pè mòlúdì ọ̀dà ń bí mo ní wọn ò ṣe mòlúdì ọ̀tọ̀ ní táwọn ṣe wọ́n àwọn nǹkan ní wọ́n ṣe ń bẹ́ẹ̀ tí wọ́n ṣe mòlúdì wọ́n àwọn èkó wọn kápẹ́ wọ́n ṣe nínú kàábà gan-an àwọn oníṣe wọ́n ló sì gbọ́dọ̀ ṣe kápẹ́ wọ́n ṣe nínú kaaba lásàmáhàlá ọlọ́run ní járí kápẹ́ wọ́n ṣe ní haramu wọ́n gbọ́dọ̀ bá wọn ṣe torí pé àwọn tó wà ní haramu kọ́ lọ́rọ̀ ránṣẹ́ ọ̀tá lọ́rọ̀ ránṣẹ́ ọ anábíwá muhammad sallallahu alayhi wa sallam ni òfin ní dàyín lérí rú lọ́kàn gbé fọ́tò kan wá wípé àwọn kan wọ́n ń ṣe mòlúdù bàbá bùn báàz àwọn kan ṣe áfúlà kan ẹni ọmọ yẹn wá ń sọ̀rọ̀ nípa bàbá bùn báàz wọ́n á kí ni ni wọ́n ń sin àfáà yín nínú sàlàfíà náà sì nìyẹn ẹ̀yin ṣe mòlúdì ọ̀bá bá ṣe ní káwọn wọ́n ṣe mòlúdì ànábì mo ní kí wọ́n ṣe mòlúdì tátúnì <laughs> eh? kókò mú bá ṣe kán ṣe mòlúdì gbogbo ẹni ọba ògo rí kó ṣe mòlúdì àbúbákiri kò ní sọ mòlúdì di ẹ̀tọ́ èèwọ̀ náà ni ọmọ ṣe kí ni ni ọmọ jẹ ẹnikẹ́ni ló lè ṣe tọ́wọ́ wù lọ́dọ̀ ara rẹ̀ àmọ́ àlè ṣe tó wà nínú ẹ̀sìn wa lẹ́yìn náà wọ́n láwọn ìrántí ànábì ẹ̀yìn ẹ̀yìn gbàgbé ànábì àwọn abéèrè pé ìrántí ànábì ìrántí ànábì ìrántí ànábì kìí ṣe ìgbà bá ṣe bòlúdì ìrántí ànábì sallallahu alaihi wasallam a máa rántí rẹ̀ pẹ̀lú ká máa sàlátù fún ká máa tan súnà rẹ̀ ká ká máa ń ṣe sallallahu alaihi wasallam tó máa ti sallallahu alaihi wasallam lẹ́yìn náà ká di súnà mú ká máa ṣe súnà ká máa gbà wẹ̀ ká dánú gbọ̀ sí ẹ̀rí súnà yẹn ṣe lẹ́lẹ́fẹ́ máa ṣe ìrántí ànábì kò gbọ́dọ̀ jẹ́ ẹ̀kan lọ́dún ìrántí ànábì gbogbo gbà ni lẹ́yìn náà ayàtọ̀ ni ayàtọ̀ ni wọ́n máa lọ lọ́rùn lẹ́ẹ̀kan iná láwọn aláìkátà yóò sọ lúná alánàbí èyí ti kílẹ̀ sí wo àtàǹtà pákóńbì àtàǹtà símẹ́ǹtì àtàǹtà block ó ti kílẹ̀ táyà mòlúdì nínú láwọn aláìkátà wo bàbá sí fún sàbàtì ní irọ́ irọ́ ìwékùwì ni yàrá sọ ìkàkùkà dínkà ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa abẹ́lẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀ ń kọ́ sànù wa èyí pápá ń bá rí ẹ̀ náà ni pé kálukú fi ń wá jẹ kálukú fi ń ṣe kí ni kálukú fi ń wá jẹ àwọn kan bẹ àwọn náwó sí ni wọn èrò wọn bẹ o wọn náwó sí ni wọn èrò wọn bẹ o yóò gbé ten million kalẹ̀ ẹnìkan sọ fún àfa àkànjọ ni pé kọ́dà ń kọ́ ọ̀ràn ẹnìkan lọ́wọ́ olówó yẹn ni a ẹ bá sì ti sọ lọ́sẹ̀ tó lọ one million naira kan tó wà lákàntì mi tí ì máa ti fi ṣe mo ti gbé fáfá àdúgbò wa mo ní kó fi ṣe mòlúdì one million naira ẹ̀rọ ìmọ̀ màálù tẹ̀yìn ọ̀rọ̀ àmì ọ̀ àwọn ọ̀rọ̀ pẹ́sìn ni sẹ́ni gbogbo ẹni tí ń bá ń ṣe tọ́jú pé ń náwó síbẹ̀ ni onítọ̀hún ó ní ìfìlàs àmọ́ kò ní mọ̀tàbà à níta bá sì pè lẹ́sìn nǹkan méjì ní ọ̀jẹ̀ onítọ̀wọ́gbà àlẹ́ ìfìlàs káṣe ń torí ọlọ́run aláàlélá ìdínà lùkàlìs káwọn fi wá nǹkan kan nínú ọ̀rọ̀ ayé àbí àbí ẹ̀wá wò mí ká ṣe nítorí ọlọ́run ẹlẹ́ẹ̀kejì mutaba'atul Mustafa kọ́dẹ́fà anábì ti kọ́kọ́ ṣe nǹkan yẹn ká tó ṣe ká wá ṣe bá anábì ti ṣe tẹ́bá wo mọ̀lúdì ń sìn ẹ́ rí i pé àwọn kan bẹ àwọn aláàníyàn tó dáa wọ́n gbà fáwọn fẹ́ súnmọ́ lọ́nu àmọ́ wọ́n fèèlì níbi abalẹ̀ ẹlẹ́ẹ̀kejì àwọn kan àwọn tí wọn àníyàn wọn dá lérí ẹ o ọ̀kan sọ fún ọmọ ìyá kan jóni ọlẹ́yìn alò fitinà ẹni káwọn ọmọ ṣe mọ̀lúdì àtàwọn ọ̀bá wa ṣe mọ̀lúdì lọ́dún níbo làwọn ṣe parí ilé àfáwọn ilé tá a fa àwọn nǹkan bó làwọn sì parí táwọn bá ṣe mòlúù lọ́dún ẹ̀yà lòlù fìtínà ìdúpẹ́ ni pé mòlúù ní tájẹ̀tì lọ́dọ̀ títí ẹ̀ àwọn kan wá ní iná làá fi ń kọ́ mọ́ṣáláṣí iná làá fi ń máa ń tún mọ́ṣáláṣí ṣe ọ̀dà ká tún mọ́ṣáláṣí ṣe ó sì da ká máa kọ́ mọ́ṣáláṣí àmọ́ ẹ̀pẹ̀ lọ́ńchì ẹ má yí mẹ́sẹ̀ ẹ̀pẹ̀ àfẹ́ ṣe lọ́ńchì àbá àfẹ́ ṣe tàbàrọ̀ àt àfẹ́ ṣe ìkówójọ ẹlòmíà ni wọn ò ní wá àfa wọn ò ní wá wọn kàn máa lọ yín lọ́rùn ni mo ní bó ni wọ́n ṣe wá ń kówó jọ lásìkò ànábì lásìkò ànábì bó ni wọ́n ṣe ń kówó jọ bó ni wọ́n ṣe ń kọ́ mọ́sáàsì bó làwọn yẹn ń yọ zàká àwọn tó wọ́n wá ṣe mòlúdì táwọn náà ń bẹ láwùjọ bó làwọn ṣe ń kọ́ mọ́sáàsì tiwọn wọ́n kàn máa lọ́rọ́ lọ́rùn àwọn kan sọ pé àbá ọ́fíìsì wa ni àrídájẹ́ o táwọn ń jẹ́ ni ẹ kálukú lọ́mọ bíi ti ń jẹ tiẹ̀ <laughs> nídìí ọmọ ìyá ọba jáde ilé ayé ọ̀sà bá màpọ̀ wáyé pẹ̀lú gbogbo wórówóró tó sọ yẹn alákọ̀ọ́kọ́ ọfẹ́ sọnù tó wá sọ àwọn èèyàn nù ọlọ́run ọmọ sì wá ní adọ́run mọ́tọ́ o ọlọ́run ọmọ sì wá ní adọ́run mọ́tọ́ o kọ́lọ́run ọba aláàkọ́ mọ́sà gba ìjọsìn wa mọ̀lúdí ànábì kì í sára ẹ̀sìn Islam káwọ́ ẹ̀sìn míì sí ìtọ́lá kọ́ọ́lẹ̀ nínú al àti sunna kátó bá lọ́dọ̀ ọlọ́run àwọ̀tá ti ṣe rí àbáwọ̀tá ń ṣe lọ́wọ́ àtá ibùmínà zambi kamala zambala ẹni bá túbá kú ń bi ẹ̀ṣẹ̀ kan tó lóun ò ṣe mọ́ gbogbo èyí tó ti ṣe sẹ́yìn ànábì ni wọ́n parẹ́ nínú fáìlì rẹ̀ ọlọ́run ní bí májọ́ alkiyama subhanaka allahumma